أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصابرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين ẹ̀yìn olùkọ́ wa alákùnrin akí ní kíkí ẹ̀sìn Islam èyí tá máa kíra wa láyé láti máa kíra wa nígbà tá a bá kú láyé tán ọ̀nà ní kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. eléyìí náà ni tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó dá sílẹ̀ fún wa nínú Suratu Yusuf àwọn ẹ̀kọ́ olówó ibi tí ọlọ́run ọba tó kó jẹ sínú sóra náà àwọn èyí tó jẹ́ sí pé ọgbọ́n omi ọgbọ́n òun náà ni ó wà níbẹ̀ lẹ́ni tó bá mọ iyì rẹ̀ èyí tó jẹ́ sí pé díẹ̀ nínú tọ́nà wọn bá ti yé wa nínú ẹ̀ táwọn rí gbà lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn ibi táyé fún gbogbo ẹ̀yọ́ gbogbo wa ọlọ́run ọba ń bẹ̀ ọ́ èyí tá a gbọ́ lánàá ó ṣe wá láǹfààní kò ní ìná ọlọ́run jẹ́ kó wúlò fún ọ. ọlọ́run ọba ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ààfin ọba ní inú agbo ilé ibi tí wọ́n ra ànájọwà Yusuf èyí tó jẹ́ tí pé ẹwà rẹ̀ ti dá wàhálà sílẹ̀ hmm. fún ogunlọ́gọ̀ àwọn obìnrin ẹwà tí ọlọ́run ọba dàbò ànájọwà Yusuf parí ọ̀dà nǹkan lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ta kọ́lá débi wípé nígbà táwọn obìnrin tí wọ́n dáa jù láyé tí wọ́n rí ànábíwá yóò sùpá wọ́n máa wù ú tí ọlágbára èyí tó jẹ́ sí pé ọ̀rọ̀ ìdábà jáde lẹ́nu obìnrin náà lọ jáde hmm. wọ́n ní àtìbárùn-ún wọ́kọ̀tọ́ àmì àìdìyàwónì وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم wọ́n sọ ọ̀rọ̀ náà tó dùn púpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lánàá lébi wípé wọ́n fi ànábìwá yóò sùpà àrẹ́ ìṣẹ́lá àti wọ̀ṣẹ̀lá wọ́n ti wé màláìka áńgẹ́lì hmm. àwọn èèyàn wa nílẹ̀ wá ní ìbàyí tí wọ́n bá rí èèyàn tó dáa tán wọn ní áńgẹ́lì gẹ́lì hmm. wọ́n á ní kí ni áńgẹ́lì gẹ́lì pé áá wọ́n mọ̀ dáa tán o hmm. àwọn obìnrin yìí wọ́n pe ànábẹ̀ wa yìí ṣe pààrọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n pè ní áńgẹ́lì gẹ́lì náà kí lọ́wọ́ á bí ọ̀rọ̀ yìí àti sàràyé fún wa lánàá wípé ìyàwó ọba yìí orí ẹ̀ pé púpọ̀ ó sì gùd ní nǹkan tó jẹ mọ́ ètè dídá àti oríṣiríṣi plan ọgbọ́n ẹ̀wẹ́ téèyàn fi máa mú nǹkan ó pe àwọn èèyàn wọ̀nyí láti tọwọ́ wọn bá sọ̀rọ̀ ó pe àwọn obìnrin náà lò sí ààfin ní àwòrán fún ìfẹ́ gbà wọ́n lálejò ṣùgbọ́n ó fẹ́ tọwọ́ wọn bọ sọ̀rọ̀ ní kí ó fẹ́ kó bá wọn ó sì kó bá wọn náà wọ́n gbéra wọn lọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbéra wọn tán àwọn ẹ̀sẹ̀tì pé ìyá yìí tó pè wọn lálejò ìyẹ́yẹ kọ́ bá wọn káàánú pé àtúntò wo lágbè yín àbí kí ni a ti sọ́wọ́ sí oríṣẹ́ ìṣẹ̀ yìí kọmọsọ́ bẹ́ẹ̀ èsì tí obìnrin náà fọwọ́ náà ni àyà àlùkùránì tòmí láti mọ̀ wípé obìnrin yìí ó gbóná fẹ̀lifẹ̀li lórúkọ rẹ̀ obìnrin náà sọ lẹ́yìn ìgbà táwọn ìyá oníyà tí wọ́n ti gé ọwọ́ wọn ó ṣe é ṣe kọjá sí pé ẹni tó tó bí ọwọ́ nínú àwọn obìnrin tó wà nù hmm. ó ṣe é ṣe àwọn tó jù lọ ọ wà nínú àwọn obìnrin tí wọ́n wà ní lẹ́yìn ìgbà tí wọ́n ti gíra wọn lọ́wọ́ tán tí ọwọ́ ti tẹ̀jẹ̀ tí wọ́n ti tàkóbá ara wọn tán obìnrin náà ìsọ́fọ̀ òun náà ni alukur'an ọ̀fẹ́ gbéjáde fún wa lẹ́yìn èsì rẹ̀ yìí oríṣiríṣi ẹ̀kọ́ náà tó pamọ́ síbẹ̀ léyìí tó jẹ́ pé ìtọ́lọ́wọ́n bá ti wá tó sọ̀rọ̀ wá lọ́rùn nínú ẹ̀ á sọ fún ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ náà obìnrin náà nígbà tí àwọn àyà tó pè lálejò tó wá sí lálejò yìí tí wọ́n gbé ọwọ́ wọn tán obìnrin náà ọ́fíìsì jáde àlùkùránì wá gbé jáde fún wa àwọn bá sọ pé a'udhu billahi minash shaytanir rajim. a'udhu billahi minash shaytanir rajim. qalat fadhalikunna alladhi lumtunnani fihi. قالت فذلكن الذي يمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونن من الصاغرين ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين قالت فذلكن قالت فذلكن obìnrin náà sọ wípé lẹ́yìn bàtẹ́ ti gbéra ní lọ́wọ́ tán ẹ̀yìn ẹ̀sìn rẹ̀ gbọ́n ni ẹ̀sìn rẹ̀ ní pé ni ẹ̀sìn rẹ̀ mọ̀ tẹ́ ṣe ni ẹ̀sùn bẹ́ẹ̀ lè fi hun ni èmi gan ni bàbá eléṣe ọ̀lẹ̀ tí fọ́dà nìkún ẹ̀sùn tó ń jẹ lásán rẹ̀ wá jẹ ní oúnjẹ wàhálà rẹ̀ jẹ ọ̀lẹ̀ tí fọ́dà nìkún ní ẹjọ́kọ̀ Ọ̀làtí fáàlù àríkò yìí. Ẹ̀ẹ̀mì ìjábọ̀ wá fún yín, mò ń gbé sí wá fún yín, mò ń gbọ́dọ̀ wá fún yín. Ẹ ṣe bí ọtẹ mi lọ́rùn ní kó dénú. Ọ̀làtí fáàlù àríkò yìí. Ẹ máa ń tọ́kọ lù ní fàdáàlì kò ní nàlàbí ló ń tó ní ìlànà ìdí. Fàdáàlì kò ní nàlàbí ló ń tó ní ìlànà ìfì. A máa ẹ̀sẹ̀ sí gbóbìnrin yìí yọba wọn káàánú wípé ah, ọwọ́ yín ah, ọwọ́ ti wá ṣẹ̀jẹ̀ tó báyìí síláwà ah, ṣe sí a máa expect máa sọ pé n tó fi dá wọn lóhùn ní gbé òfin tó kẹ̀lé pẹ̀lọ́wọ́ yín bọ́ bá gbé ọwọ́ rẹ tán ọba ń gbé ẹ̀kọ́ rẹ náà. ọ̀la fada ikún nàlẹ́bí lóńtún láì fi. ẹ̀ẹ́n tó ti wá rí ní báyìí ní ìsìn pé èyí tẹ́ ń bú mi ń gbòòrò tẹ́ ń sọ̀rọ̀ mi láì dáa náà lẹ́yìn náà lẹ́yìn àjẹkù tẹ́yìn bá wà ní kò tí mo wà ní ẹ̀ẹ́sì ti ní fi. onye yìí nna ní lójú nà ní fi ẹ̀ ń bú mi mẹ́sàn-án onye ẹnu yín fi yànmọ̀yànmọ̀yànmọ̀ ah, ti dàrú mọ̀ iná nàrá iná lánàrá àbí wọ̀lá ẹnu ife sọ̀sọ́kúsọ lánàá pé eh, ìyàwó bá ti gba bọ̀dì ẹ̀yìn náà ẹ̀yìn náà ti gba bọ̀dì báyìí o. ọ̀la ti fàdá ní kùnà lẹ́rì ìlú túnná ní ìfẹ́. ẹ̀yin lẹ́rú lánàá rí pé ìyàwó ọba tòrọ́ èmi lẹ́nu tọ́ lánàá wípé èmi ni mò ń fa ojú ọmọ ọ̀dọ̀ mi mára tó kọ́ wá bá mi ṣe iná lẹ́yìn náà rí mi lẹ́yìn náà bá rí mi sùn ẹ bá yán ọyá ẹ fi ọ̀yá ni. ọ̀la fada ní kùnà lẹ́bi ló ń tún náà náà lẹ́tọ́ lánàá yìí ti kọ́ ìta àpapà ha ò bá ẹ̀yin lẹ́tọ́ yìí pé ìyàwó ọba ìfẹ́ ìfẹ́ yóò قالت فذلكن ìnà lẹ́bí ìlúntúnnání sí ẹ̀yìn lọ́jọ́ lánàá rí pé ìnà lánàá rọ́ á bí bọ̀dá rí mú bí ẹni mọ̀ jù tọ́nù ní ìmọ̀ tí mo ń ṣe orí mi ti dàrú náà wá dàrú gbogbo èkú tí bú ànábì wáyé bú ìyàwó ọba yìí nípasẹ̀ ànábì Yusuf nínú òbí òkú gbogbo ẹ̀ náà làwọn náà ti ṣe ní ìwájú wáyé mi. ọ̀nà fàdáàlì kùn nàlẹ́bí náà ní sí. Mọ̀rọ̀ wá rí báyìí nígbà náà tí a ti jọ bọnú àti ìyá àti ètò wọnú fẹ́ni a ti jọ wọnú ẹ̀fẹ̀ kan náà láì. Hmm. Ló fi jẹ́ àwọn tí wọ́n kó nínú nígbà náà tí wọ́n bá wàhálà wọ́n lè tòkò wọ́n fi kò fi tò bá tiẹ̀ náà jù wọ́n wà lẹ́kùn náà kówó jẹ mm. <laughs> wọ́n bá ti kówó jẹ tán wọ́n lọ bọ́yá wọ́n lọ kọ́ọ̀tù gbà náà bẹ́ẹ̀ ni tẹkiníìkì náà ni ìyá yìí náà lò ní mm. bẹ́ẹ̀ bú mi mo fẹ́ kẹ́yìn ní òsì kẹ́ bá ti wá sí kán báyìí màá padlọ́ọ̀kì ẹ̀nu mm. ìjọ náà nù قالت فذلكن قالت فذلكن الذي لمتنني فيه ìtẹ́yìn yọ sọ lẹ́yìn níjó ní àná ni mo wá fẹ́ sọ fún gangan gbangba báyìí pé wàlá rọ́ wà tòrú àìyànfẹ́. kéré ìdẹ́yìn yọ́dọ̀ lẹ́yìn ìdẹ́yìn yìí ẹ má wulẹ̀ yọ́dọ̀ mọ́ èmi gangan èmi náà ni mo wá yusuf tó wá o wá bá mi ṣe. wọ̀nàkọ́ni wá ní èmi náà ni wá èyí Wàlàkọ̀dé rọ́wà tùhú àìnàfsí. Wọ́n nígbà tí ma wáyé tó fi kọ̀wá bá mi ṣe fásità àṣọ́mù. Fásità àṣọ́mù. Ọ̀sán lọ bẹ́ ní tí gbà ní. Fásità àṣọ́mù. Ó yà ó dùbí mi lọ́sẹ̀ ìfọ́nà ọ̀rọ̀ jì Fásità àṣọ́mù. Ọlọ́gbọ́lọ́hun olùgbà ní olùgbàlà. Fásità àṣọ́mù. Ọlọ́run jùlá, ìtọ́fà nìyẹn ṣùgbọ́n lílà tó lọ ńlá ìjọ náà yìí ó tún wá kù ó kù ní ìbára rú lọ́dọ̀ hmm. òun ó tún rọ́wádà rẹ̀ padà ah, ah. Eh, òun ó tún rọ́wádà rẹ̀ padà hmm. ṣùgbọ́n tí wọ́n bá rọ́wádà rẹ̀ tí wọ́n bá lọ bá yíkó tún yá sí ọ̀rọ̀ ti gbọ́ tí ò ti gbà nígbà tí ó gan ọ̀rọ̀ rẹ̀ náà ní pé wà láyé ní lámúyẹ fún àlè. ولئن لم يفعل ما آمره. ẹ tí ọba tí wàá ṣe ń gbé wọn ní òsè ní tí wọn ní òsè ń jọ kìnìún àná tí òsè ní Hmm. ṣùgbọ́n nísìnyí báyìí nígbà tí wàá jẹ́ kí tó gbogbo ní nàìjíríà pé n tó yẹ ká ṣe gan-an tó yẹ kí n ti náà mú ibi tó kọ́ wá bá mi pé ìyá hmm. ẹ̀yin náà sì ti jẹ́ ìyẹn náà nínú pátì ìyá hmm. tó bá ti wá ń pilẹ̀ kan sí báyìí tí ọba ti dán wàhálà ńlá mi yá fáárí. wàhálà ńlá mi yá fáárí náà àmúrú. Tí ọba ti dá mi lóhun tí mò ń pè kíkọ́ wá ṣe ní nǹkan aburú tí mo tí mo náà wá ṣe tí ọba ti gbà tí ọba ti gbọ́ kí ni ọkàn ẹ̀sìn ọkàn gan rẹ̀. Láyé ẹ̀wọ̀n yóò fi parí ọ̀rọ̀ rẹ̀ láyé sùjánà ní yọ́lẹ̀ ẹ̀wọ̀n tàbí láyé sùjánà ní jésù gbẹ̀ntẹ́lẹ̀ ẹ̀wọ̀n lọ́jọ́ ó ti sáàbù kọ́lẹ̀ wọn wọ́n mm. wọ́ ọ̀kẹ́ ẹ̀wọ̀n pẹ̀lú mi ò láyé sùjánà ní ó ní wọn máa píláwọn ẹ̀wọ̀n fún yóò sì jẹ́ wọn láyé sùjánà ní ọ̀rọ̀ tó gbé kalẹ̀ ń yóò ní gájú sákàní òṣìṣẹ́ parí ọ̀rọ̀ ìgbógun kọ́lẹ̀ ẹ̀wọ̀n náà Làyùsí jáde. Obìnrin ìlérí ń bẹ̀ ni pé ẹ̀ ń pé ìlànà tó wà ní ìsìn ìlànà kó lé lókùnrin agbára lókùnrin ìgbé bóyá tí mo bá tún dágbára fún bóyá yóò fi kí ni yóò wà láyé sí ànánà ó ní yusuf ọlẹ́ẹ̀wọ̀n láyé jánà ní na jẹ́wọ̀n tán ọ̀wá ní jẹ́ni àpọ́nlé tọ́ba náà ẹni ẹni kí kó tún ní ìgbìmọ̀ hmm. ẹni tí Eh, ẹ̀wọ̀n abòsí ẹ̀wọ̀n jàǹbá ẹ̀wọ̀n ọ̀rọ̀ náà ni ọ̀fẹ́ náà náà yóò fi àwọn tó bá ti débẹ̀ tán bọ́ bá débẹ̀ ẹni yẹpẹrẹ ní ọ̀jẹ̀ bọ́ tún dé náà padà kò ní méjì ó ní wàláyà kú náà sọ ọ́ pé ní. wàláyà kú náà mìíràn sọ ọ́ pé ní. ẹ yọ wà gbẹ ní ilẹ̀ ẹni ìfẹ́ ní fún ẹni yẹ̀yẹ́ ìyẹn pé òun yẹ̀yẹ́ ìfún kan náà ni pé yọ lẹ́wọ̀n yóò jẹ̀lẹ̀ àwùjọ. wọ́n àyà kú lẹ́mìnà sọ́ọ̀rì. ẹjọ́ wa kí ó bá yìí túmọ̀ lérè pé ní sókè orin yẹn. ìyẹn ni wípé sókè tí ń bẹ nínú aráyà tòun kó tó di pàrọ̀ akẹ́kọ̀ọ́ tí ń bẹ nínú ẹ̀ lọ. òun náà ni pé arábìnrin ó ti ó ti padlock ẹnu àwọn obìnrin tí ẹnu wọn mú lánàá pé yàwọ bá ó yàwọ bá ó yàwó bá ó yàwó bá ó yẹ ti dàrú ọmọ ẹrú ni wọn wá kọ́ bá ń ṣe ṣùgbọ́n tí òwá ẹ máa kò bí ẹ̀wá máa tó ṣe ṣùgbọ́n sí inú ilé lọ́wọ́ tó ń ṣe é sí ìyàwó ọba yìí ó fi di wọn lẹ́nu pé ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ ẹ̀kọ́ ẹ̀ kejì òun náà ni pé obìnrin yìí wá sọ́gan frank níwájú àwọn ẹgbẹ́ rẹ̀ pé èyí dáhùn yóò sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àyín ọlábẹ́ aṣọ ni láyọ̀ sọ wọn lóòótọ́ lóòótọ́ dání lójú sáká pé èmi gangan ni mo wá Yusuf pé ọ̀yá eh, mo fẹ́ kọ́ wá bá mi ṣe ìdíkò ìdíkò eh, nínú ẹ̀kọ́ ayà ìyọ́ náà ní wípé Yusuf obìnrin yìí gán mọ̀ pé lọ bẹ́ẹ̀ nìkan ti gbà yàn náà ni Allah subhanahu wa ta'ala olùgbọ́ mi tí lè bá fún mọ́ kò sí olùgbàlà kankan Allah ìtọ́ bá lọ bá ọlọ́run tó lọ bá fún obìnrin yìí ti jẹ́ tó yìí ó tún pàtàn fún ayé Yusuf lọ bẹ́ẹ̀ nìkan ẹni tó lọ báyìí ó ẹni iná ló ti ṣe fún àlọ́lẹ̀ yóò sùn. àti bá fi kú ní baba nígbẹ̀jọ́ baba nígbẹ̀jọ́ yẹn náà ni tí ló fi ló fi ẹ̀ké. mọ̀ ẹ́ ló fi jẹ́ sí kóbìnrin náà wá lé lẹ́yìn ìgbà náà pé mo ti mọ̀ pé ẹ̀ ń tọ́ lọ bá yẹn ti gba ni lànà. Hmm. tí ẹ̀ bá ti lọ bọ́ lọ́wọ́ ọba yọ là ọ́ lóòótọ́. Hmm. ó ti wá gbà bẹ́ẹ̀ fọ́ lọ́n ti là ṣùgbọ́n o àtàkì tí wọ́n mọ̀jẹ̀ lèdè lójú wa lérí pé nǹkan méjì náà ṣẹlẹ̀ sí hmm. ọ̀lẹ́ wọn ọ̀lẹ́

tí yóò bá ti lọ sẹ́wọ̀n oúnjẹ àjẹkù ló ti kíni ìjọba wà láyà kú náà mìíràn sọ̀rọ̀ yìí. wà láyà kú náà mìíràn sọ̀rọ̀ yìí. ẹ ẹ ṣé ká máa kẹ́kọ̀ọ́ lọ nínú àyà yìí وقبل ذلك وقبل ذلك قد عبر القرآن عن اللوم بالمكر ولما سمعت المكرهين obìnrin yìí máa tí ó sọ̀rọ̀ jáde láàrin ó lẹ́yìn ah ń tẹ́ ń bú mi sí lára yẹn o ń tẹ́ ń bú mi sí lára yẹn o wọ́n sọ fáwọn obìnrin tó fi àwọn àwọn àlejò tó fún lóúnjẹ ń tẹ́ ń bú mi sí lára yẹn o ń gbà tí wọ́n gẹ́ra wọn ní ọwọ́ jọ. lánàá sí nínú ẹ̀kọ́ kan ń bẹ tó ṣáájú tànà nì ẹ rí i pé ọlọ́run ọba ń sọ wípé ẹ̀rígbà tó obìnrin náà tó gbọ́ pàlámà sẹ́mi àti ìmọ̀kejì kò pé pàlámà sẹ́mi àti ìlẹ́wọ̀n ìrìnà ẹ̀rí kò sọ pé obìnrin lẹ́yìn ìgbà tó gbọ́ pé wọ́n ń bú kò ráyè sọ pé obìnrin lẹ́yìn ìgbà tó gbọ́ wípé wọ́n láàrin ìlú ní báyìí ní táwọn express ní pé kọ́sọ pé kọ́wọ́ láti fàdáàlì kúnnà lẹ́bí hmm. tamkuruna tamkuruna ní táwọn express jọ sọ yẹn pé ẹ̀yin jẹ́ ohun tí èdè sáǹtì tó ti lórí mi náà lè rí iye òwúrẹ́ náà ti gẹ́ra yín lọ́wọ́ yìí hmm. wọ́n tọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ wípé lóhun tó ń nà ní wọ́n lé léyìí ó ń túmọ̀ sí pé a lè máa pe gbogbo mọ́kìrù gbogbo ń ń pè ní mọ́kìrù فدل على أن الأصل فدل على أن الأصل أن الضمة وإلام المفصل أولا أنا في كل في كما أقول كم كل مكسور مكسور من كما يجي من كم مكسور يا بيوة كما يجي يا الله بيوة tí wọ́n ròyìn ẹ̀yà àbí ọ̀bù wọn bú ọlọ́gbọ́n ìwé ọlọ́kùnrin yẹn o ilé kékeré o ète yóò máa gbàgbọ́ ní gbogbo ìgbà yìí. ìdán palimaku hmm. eh, maramu mazmu. Eh, ẹ lọ fún wọn tó ń ní ìkékèké àbẹ̀rẹ̀ gbọ́n ẹ̀gbẹ́ ẹ lọ mọ pé kò nílò àbùkù náà. tí wọ́n ròyìn rẹ gbọ́dọ̀gbọ́n ẹ̀wẹ́ ní ọ̀yà sọ́ra rẹ o. ní ẹgbẹ́ fún ọ̀nà bíbí ìfọ́ wa náà hmm. eh, náà lónìí. àyè yahoo náà lónìí. ìyá àwọn burúkú náà lónìí. ọmọ èèyàn yí ipò nìyẹn ọmọ èèyàn bí ipò tó ṣe máa Maradona Maradona ọmọ Maradona gbogbo tí ti pè lọ́gbọ̀n ẹ̀wọ̀n ẹ̀lọ́ ọmọ ìpìlẹ̀ ní ló fi jẹ́ títí ọlọ́run àyàfi yẹn títí bẹ̀rẹ̀ kájú wa ṣùgbọ́n lọ àlọ́ ń dé sí i. láì lè nípa lọ pé ọlọ́run tètè táwọn tó ń ṣe èkejì ìgbà náà láti rí ọ̀rọ̀ wàhálì. wàhálà mẹ́ta nísìwá tó fi Mẹ́dínà. ẹ̀yìn kọ́ẹ́sàn ni pé táwọn ará obìnrin inú ìlú yìí tí wọ́n bú obìnrin tẹ́mọ̀ pé ọ̀rọ̀ tọ́tọ́ láàrin ìyá ẹ̀ ṣe fàdáàlì kúnnà lẹ́bí lóòtún nà nìkì. nà nìkì. iná lẹ́rí ni ẹ̀rù hmm. tẹ́ bí wá lè rè ǹjẹ́ láwọn táwọn obìnrin nítorí àbìmọ̀dínà àwọn obìnrin aráàlú jẹ́ fúra wọn jọ jẹ́ jẹun oúnjẹ oúnjẹ oúnjẹ òkú jẹ́ wá jẹun nílé ọba oúnjẹ ẹ̀sìn jẹ́ hmm. wá jẹun nílé ọba jẹ́ rògbò oúnjẹ yìí hmm. ẹ̀sìn wọ́n jẹ́ lọ́wọ́ padà hmm. jẹ́ ń ẹ̀

الجواب الجواب نعم نعم يقول ده يعني فوابو واللوم هو قولهن إذن كل يفولا نعم ورسام الجنية يكتب nǹkan tí wọ́n sọ tó bí mẹ́ta láàrin alákọ̀ọ́kọ́ wọn ní múra àtúlà àìsíṣe tó rọ́wé ló. fàtàhà àìlẹ́sì. alákọ̀ọ́kọ́ wọn ni àyàwó hmm. ah, ọba o ọwọ́ ń tẹ́bi ilẹ̀ ọfẹ́ tẹ́bi ilẹ̀ ọfẹ́ hmm. tẹ́ra alẹ̀ fún ẹrú rẹ̀ hmm. èébú kan. ẹ̀yin á máa fi èébú àdàmẹ̀ èébú lánàá èébú méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí fẹ́ ṣe jùlọ èyí kọ̀ wá ṣe jùlọ sọ́dọ̀ ẹni ńlá ẹ̀rú lọ wá lọ sí èbú ẹni tí wọ́n jẹ́ ẹni tí ọmọ tó ń dín mọ́ pé ó ti gba sòkòtò ní ọwọ́ rẹ̀ ọgbẹ́yẹ̀ ìdí ọlọ́wọ́ ètò ẹ̀rọ kọ́ níta bá fa ha ṣùgbọ́n ìgbó Ìgbó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìjẹ́ wá ti ẹ̀wà ńlá mọ́lẹ̀ fún wọn ní ìmọ̀ ìlànà rọ́ha fi bọ̀lá. Iná ìlànà rọ́ha fi bọ̀lá ìmú bí. Ìyàwó ọba orí ẹ̀jì dàrú jẹ́ ẹ̀mọ́ tó ti máa rí òkú má èébú jábú ìyàwó ọba. Wọ́n mú ní aláwọ̀ mi ti bọ̀lá. Fi kàlámì nínú ibi tàbí. Bàbá bẹ̀ wá wò pé ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tán ti bú ìyàwó ọba yìí. Èwo ló lágbára jù mẹ́tọ́ jù òbí gbàgbọ́ lágbára. Ìwọ náà rọ̀rọ̀ wọn tán sọ wípé ìnà lànà rọ́ha. Ìnà lànà rọ̀ha fi bọ́lá yorùbá mi alákùnrin ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ nínú aráyà ìjọ ní lùmtúnnà ní fi lùmtúnnà ní fi ẹlọ́mọ̀ tó fi ìtàkì ẹlọ́mọ̀ tó ìkápá mọ́rọ̀ bẹ́ẹ̀lú ọ̀rọ̀ lùmtúnnà náà nínú lùmtúnnà ní fi mímọ̀ tàkì mẹ́rin ní fi fi ọ̀rọ̀ rinlẹ̀ confirmation mímọ̀ yá kìfù lánàá أن من نقلت إليها مقولة هؤلاء النسوة كانت ضابطة لكلامهن عند نقله wọ́n ní eléyìí ọjà máa mọ̀ pé ìyàwó ọba yìí ọgbọ́ ṣùgbọ́n ti gbẹ́ni fún wọn ọ̀pọ̀ nígbà tí wọ́n ń rìpọ́t fún pé n táwọn obìnrin yìí ń sọ nípa rẹ̀ rẹ̀ ọgbọ́ ṣùgbọ́n ti gbẹ́ni pé òun ọ̀pọ̀ orí pé ọ̀rọ̀ tó bá pé lóun tó nà ní kí ẹ̀ ó fi yé wa pé gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá wí yẹn lẹ́ni tó lọ gbé information wà fún ìyàwó ọba ló gbé wa bá gbogbo ẹ̀rọ wájú bàbá gbogbo wájú wájú báyẹn ó fi wá sí ẹni tó rìpọ́t fún ìyàwó ọba yìí ọmọdé rẹ̀ fún hmm. ìgbà tí a máa wà dẹ́rìn alálàmí lọ síta tó lọ bá ń ṣe wájú nǹkan lọ́dún hmm. ló kílẹ̀ fún nǹkan nǹkan mẹ́ta ni wọ́n sọ ẹ̀yọ̀kan ní òmùdélé èyí obìnrin ẹni tí obìnrin yẹn ضابطة بكلامهن ضابطة بكلامهن عند نقل خدع مبور سوان صنع له أم دعنا نعم وأنه وأنه مما يعرف به رسوخ هذه المرأة بالذكاء أرسوك أن يتقل سنة التي يتابون سنة لنا لينو لما بينا لباي أبي قد أكن تبنا دك دكن بدمنا تبنا ما بوي كما كما بوي ما بوي نال وإذا لم تكن بينا ربيع سجى ìdákẹ́jáàbò ilé ìkọjá káwọn sọ́jáde mọ́ hmm. lẹ́yìnlẹ́ bá tún sọ́jáde àwọn náà jẹ́ ní àbùkù lọ́dọ̀ ọkọ wa ah, ah. ẹni ọmọ bèrè pé bóòlù obìnrin tí gbọ́wọ́ ọwọ́ gidi náà ti gbé lọ hmm. lẹ́yìn bàtà hmm. ọkọ wọn máa sọ pé ah oúnjẹ jẹ ní ilé ọba tọ́pọ̀ wà ní jẹ́ ìrìn kí lọ́pàá tẹ́ ti gbé ọ̀rọ̀ tó ìṣẹ̀lẹ̀ yìí kò sí sọjá di máa ń pè àyẹ́ náà ń jẹ́ wọ́n torí pé ẹrọ́kùnrin ajẹ́ tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn náà ni ẹ̀wọ̀n àbọ̀ lè rí rẹ̀ kí wọ́n bá tí ìyàn bọ́ ló ń kòtò àti máa lé o àwọn ọlọ́gbọ́n ẹ̀wọ̀n pọ̀ láyé o hmm. ìyá ìlú ولو أنه مما يعرف به رزق هذه المرأة في الزكاة أيوة بني دنيا إذا بمثل لي يوما ورسول الصيد وجاء يأتي آه قضية آه، تبقى أنها لم تبادر هؤلاء النسوة بالنقل أي كفقوما فيا وبني جان سيدي لما أجلو كتو كتو جفان بي أيها لبوم لا يدنبوم يوادني سيكو يقصقوم يتبقى لي يتبقى ẹ̀yọ̀gọ̀ wa ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹnu ní ó yẹ kó ń jẹ nípa wá fún sí ẹ̀kọ́ lọ lẹ́nu yín ah, ah. òwú ibà ń fún wọn o hmm. ẹ̀yọ̀gbọ̀n torí ẹ̀ pé hmm. ló fi jẹ́ sí pé wọ́n náà máa akpa zálìkà hátà túnṣìnà láhà wọ́pùnà láhà wọ́pùnà mọ́láṣì. ló fi jẹ́ sí pé kò ló fi jẹ́ pé àyú ọ̀rọ̀ ọ̀kọ̀lá ẹ̀yọ́ làákàyè tẹ pé làákàyè ẹ̀yìn ọkùnrin tó pé ẹ̀yìn obìnrin tó làákàyè ẹ̀yìn adarí látọ̀ sáájú fi náà. látọ̀ sáájú fi náà. Mọ̀tàrọ́yàtù. Ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa gbọ́rọ̀ mi, ẹ ti máa fọ̀rọ̀ sínú. Àwọn Yorùbá ní àgbà máa ń lọ́rọ̀ nínú ni máa fọ̀rọ̀ nínú ni pé àgbà máa ń fọ̀rọ̀ pamọ́ sínú. Fọ̀rọ̀ sínú bí kébí pé òun bí ń tì sínú hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì tó sọ ni àwọn ọ̀rọ̀ ní ìwádìí ò tí ì tó sọ tó ọba tó kò ní ní ìtumọ̀ rárá kódà tó lè bá tẹ̀lé àwọn àgbè máa ti sákòókò rẹ̀ ó lè ní ìtumọ̀ rẹ̀ nínú ìtàrọ̀ ìjọ tó ní ọmọ àbọ̀rọ̀ ọdún kó máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má sáré máa sọ gbogbo ìyà ìyà ìyà nínú táàbì máa sọ fún ìyà torí ẹ pé hmm. bí ìyà bá jọ ga lé iṣẹ́ máa máa jẹ́ rẹ̀ ìdí gbogbo àyàwó àdàrẹ́ ìjọba pẹ̀lú ìjọba máa sílẹ̀ máa sílẹ̀ máa sílẹ̀ Eh, níjọ́ tó bó wá jẹ́ kọ́ òkèrè lọ́rọ̀ rẹ̀ tó òkèrè lára rẹ̀ tó bá sọ yóò wọlé sí lára dáadáa hmm. wàlá yẹ fa àlẹ́. wàlá tó fa àlẹ́ wa sallam. Eh, ẹ lọ́wọ́ olóyè olóyè ọmọ àfẹ́jú olóyè náà ni anábà Muhammad sallallahu alaihi wa sallam. ọba wa nínú ẹ̀ ni láàrin ọkọ̀ àti ọ̀ ṣe tí gbogbo àwọn ti lọ́ta ìmọ̀ rẹ̀ ah èèyàn lọ́wọ́ ah, ti báyìí ẹ̀rọ̀dá aṣọ yìí ẹjọ́ àríwá tíyàwó ẹ̀ sọ̀rọ̀ kan tó jẹ́ sí pé ọkà ọ̀ lára mm. ṣùgbọ́n òun gbé wá nígbè rí pé bóyá fẹ́ bọ́ tàwàdà ni wọ́n ti bínú mm. dèmọ̀rà ìjọ kan bọ̀ náà tí irú kọ̀ǹdíṣà tó wà lá ó lè méjì sí ọ̀rọ̀ tó wájúbù náà pàdé ànábì ti bẹ́ẹ̀ fàá ìṣẹ́ ànábì bá Aisha rọ́bì aláwọ̀ tààrà àná ìyàwó Aisha ìyàwó wọn nù hmm. wọn bá wọn ṣe eh, eh, competition eré títà ẹ̀rọ hmm. eh, àwọn ọba sáré níjọ́ tí wọ́n sáré nù ìyàwó Aisha wa sáájú ànábì. Sallallahu alaihi wasallam. Ah, Aisha wa ni ìyá sábàkùtù sábàkùtù yà ọwọ́ àlẹ́bí lòdì àti ìyàwó ọmọ ọkọ fi ṣe èlé dáadáa ọmọ bí ó ti ṣe àwọn òpè àá ìlọ́kùnrin nílẹ̀ gbéra yín àwa obìnrin náà tó kíni àtúnláyé náà àlọ́dún ti pè é ẹ̀ ń bọ̀ wá lọ sáà wọ́n tún wá kọjá ìjà tó sáré. ẹ̀bá sáré ń jẹ́rẹ̀ ẹ̀bá sáré sọ́nà lọ́wọ́ ní igun ìyàwó ìṣàbáwọ̀ a ní hina yatasanna laha kashfuha. nígbà táwọn kú wájú láti sọ àásọ padà nígbà tí ó ní ní láásọ padà àìmọ iye oríṣiríṣi nǹkan lójú pé ìyẹn kàfà dàkẹ́ náà kò tí ì lòóṣù torí pé àti ìrí opportunity tó yẹ fún láti pé kí èèyàn ọ̀la àwọn èèyàn mọ́lẹ̀ fáwọn èèyàn tó bá ní olóyè gbọ́dọ̀ máa akẹ́kọ̀ọ́ lọ wọ́n lọ́kọ́ dúró wọ́n tuhu ànàfsì. wọ́n lọ́kọ́ dúró wọ́n tuhu ànàfsì. obìnrin náà sọ wípé ẹ̀yin èèyàn tẹ́ ẹ jókòó ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ tẹ́ ẹ gẹ́wọ́ ọwọ́ nìkan lẹ́yìn kí ìlú ti gé nǹkan tó jọwọ́ lọ wọ́n lọ́kọ́ dúró mo ti try <laughs> mo try best pẹ̀lú ànábì Yusuf. قالت هذه أمام النسوة قالت هذه أمام النسوة وتعقم بين في وبينه ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ tó sọ pé tó sọ pé èmi gangan ti wáyé sófin mo ti wá wá wá wá mọ̀fà lójú mọ́ra gbogbo nǹkan tí ẹ̀ máa lò fún yàn pé kó fi ṣe kó fi bá mi ṣàṣepọ̀ kó fi ṣèyàn pẹ̀lú mi kọ́mọ́gbọ̀n obìnrin wa ń sọ yìí níwájú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ nínú ọ̀la. ọ̀la ń yà àtàrí ha ayò kọ́ òfin mi kò fi àrà rẹ̀ ń lé nítorí ọ̀rọ̀ ìkòsíyọ́sán. Hmm. Eh, ẹ̀rù ọ̀bá yìí pé ọ̀rọ̀ tí mo ń sè ọkọ̀ mi bá wá gbọ́ sí ikọ́ hmm. ah, eré ìdí ọjọ́ wa lójú wa. وهذا الموقف يولي أن تدمير شؤون بيت الملك بيد هذه المرأة. àwọn ìṣòwò tí olú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí ń lé yìí gbé ah, gángan fún ara mi mo ti tá ìlú sí òkè kọ́ ní ara hmm.

ọ̀rọ̀ tó kìí yìí sọ ó bí ayé pé ọ̀gá ńlá lọ́jẹ́ nínú ilé òun kì í sí ìyàwó láti mm-hmm. ìyàwó tó sí pé ó ti bẹ́ẹ̀ di aláṣẹ هذا أيضا من براءة يوسف ọ̀rọ̀tí obìnrin yìí sọ ó tó ń sọ àmẹ́lùwà yusuf ma ààrẹ ìfẹ́ra tẹ́lẹ̀mí lọ́gbẹ́ àmẹ́lù yusuf ọgbọ́n tó kùtù ọdún kìíní nǹkan ó ní wọ́n kọ́ rọ́wọ́ tuhu àn nafsi. wọ́n kọ́ rọ́wọ́ tuhu àn nafsi. òun wá òun wá òun wá o kàn wá wọn o ìrìn ọmọ mi ni mo ń wá kàn wá mi mm. kò sí ẹ̀rí mi sí nǹkan kan mo sì tún ti báyìí ọkọ yìí ni mm. mo náwó sí ọkẹgbẹ́ ni mm. mo gbóúnjẹ fún báyìí yóò ní ewu ní olùkú nǹkan tí máa tá a ṣe kọ̀ dáhùn wọn ah, ah. ọ̀rọ̀ yìí ti yọ ẹgbẹ́ àná yìí kò sí nǹkan kan ẹ̀sọ́ àti kò sí nǹkan kan nínú gbogbo nǹkan kò ní bàjẹ́ àti ìpìlẹ̀ rẹ o àti àárín rẹ o àti ìparí rẹ o àná yìí ṣubú ọ̀sá àgbọ̀mọ̀. ọ̀rọ̀ tó lọ bí àná yìí ṣubú ọlọ bá olùgbàlà hmm. tá lólùgbàlà àwùjọ tá lólùgbàlà ti gbogbo ẹnikẹ́ni tí bá ń pè kẹta lólu gbàlá rẹ̀ ẹ̀sọ́ fún pé kí kìíní ń gán gbàlá rẹ̀ là ní hmm. ọba lè gbàlá rẹ̀ là kò lè jẹ́ olùgbàlá kò lọ́wọ́ wà á tẹ́ ẹ̀dá kan tó lè gbàlá rẹ̀ àwọn ẹ̀mọ́ tí wàá bá mi ẹ̀ dáhùn àgùdọ̀ lùgbàlá wa náà ní àlọ́ fàstàṣọ́mà fàstàṣọ́mà ó yà mẹ́rin Yusuf bá yọ sáré ìstàṣọ́mà kíni àti tá àti alìkọ́ wà nítọ́sọ máa fi ọ̀pọ̀ lábàárẹ̀ lọ́wọ́ sáré girigiri lọ bọ́lọ́wọ́ ọba lójú ẹsẹ̀ àyíkọ́lá màhàzà lọ wọ́n ni dáhà ní Yusuf òní náà ni màhàzà lọ́ọ̀ Yusuf ayà sọ ní pé ààrí ń bẹ̀ pé nígbà tí Yusuf قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ترى المسلمين معاذ الله معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون وهذا أيضا وهذا أيضا من براءة يوسف أرسلني فاستعصم في أنا يوسف لو تابعوا البلاء فكما تكون وراء يفلح الظالمون òun wọ́n ní ọ̀rọ̀ yìí náà tó ń dún yé wájú ànábì yusufu ọ̀là ọgbọ́ pápọ́sẹ̀ kú òní di allegation náà ìsà àsọmọ. ìsà àsọmọ. ayé kọ́lá bá bàlẹ̀ àṣọ mẹ́ta mi nàlọ́. ẹ̀sùn mẹ́ta mi nàlọ́. bàbá bàlẹ̀ ẹ̀sùn mẹ́ta mi nàlọ́. ìsà àsọmọ ni ọwọ́ ìgbàlà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba ọwọ́ ìdáàbòbò lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba ìpìlẹ̀ ìtànsọ́mọ̀ yìí a máa rí nínú Qur'an ṣọ́ọ̀tì máa rí àyà ti sẹ́wọ̀n àyà àwọn àfáàní hmm. ọlọ́ọ̀bá sọ pé yá yóò arọ́sù ló bá lérò náà òun sílẹ̀ ilé ìkàmì rọ̀bìkì يا أيها الرسول بلغ ما أنزل أنزل إليك من ربي وإن لم تفعل فما بلغت رسالته وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس والله يعصمك من إن الله لا يهدي القوم الكافرين إن الله لا يهدي القوم الكافرين آه، والله يعصمك من الناس والله يعصمك من الناس من أي عوافان ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà rẹ̀ wọ̀ láàrín àti wọn kan. mílíọ̀n láàjì. ọlọ́lọ́mọ yìí tẹ́lẹ̀ mi ti mú láyé. Ah, ah. wọ̀ láàrín àti wọn kan. mílíọ̀n láàjì. ọlọ́lọ́mọ yìí tó ti fà láyé. tó o ti mọ̀ pé ẹni tó ní wọ̀ láàrín àti wọn kan mílíọ̀n láàjì ó ti ọ́ tẹ̀lé lẹ́yìn dáadáa. Hmm. ẹni tó fún ní wọ̀ láàrín àti wọn kan mílíọ̀n láàjì ó náà ní yá àyíwá rọ̀ṣù rọ̀ṣù lù ní. Hmm. ẹni tó bá ti wá fọ́lù rẹ̀ bó ti wulẹ̀ fún kí wà lára á sì mú kàtó ọkàn bẹnu ọkàn jẹnu rẹ̀ ń yà. ọjọ́nu rẹ̀ ń yà. ẹ̀dọ́ ọba tẹ̀lé súnà nàbì sọ́nà ọba rẹ̀ láì kí wà lára á sì mú kàmínà nínú àìsí yóò máa ṣe fún ẹ̀. torí wípé ọdún gún ànẹ́bí ti ẹ̀mí ọ̀sẹ̀ lẹ́nu sílẹ̀ yẹn gbogbo ń tá a fún ànínẹ́sì sallallahu alaihi wasallam tọ́wọ́ bá ti tẹ̀lé wọn náà lẹ́tọ̀ sí láìjẹ́ kí tọrọ hmm. gbogbo ń tá fún ànínẹ́sì wọn. gbogbo ń tá fún ànínẹ́sì Muhammad sallallahu alaihi wasallam. tọ́wọ́ bá ti tẹ̀lé súnà rẹ̀. tọ́wọ́ bá ti tẹ̀lé súnà rẹ̀. láì tí ẹ̀ tọrọ gan fún Ọlọ́run fún mi ní nǹkan. láì tí ẹ̀ tọrọ gan fún Ọlọ́run fún mi ní nǹkan yìí. ni òórùn rẹ̀ ọmọ rẹ̀ ọmọ dẹ́dọ̀ tiẹ̀ náà. Eh, òróró rẹ̀ ó sì máa rin wá bá wọ̀. òróró rẹ̀ ó ẹgbẹ̀rún lójoojúmọ́. ṣùgbọ́n bídí àná. ṣùgbọ́n bídí àná. ẹgbẹ̀rún tó ti ń ga bídí àná. ẹgbẹ̀rún tó tún wá ṣe ń ga bídí àná. kíkì tàbí tó ṣe ga bídí àná. kíkì tàbí tó ṣe òkè gbé ní bídí àná. ọwá ni yóò jẹ fún kò lè jẹ òun. ni yóò jẹ fún ọ̀sán ààrẹ jẹ ní. nígbà tí wọ́n gan rè ọ̀tẹ́lẹ̀. wọ́n ń ta àfihàn gan rè ọ̀tẹ́lẹ̀. ìdílé ẹ̀yin ẹ̀dá ń gbọ́ wá ní káàdì fún wàhálà yà sùn mọ́kà tán hmm. ọjẹ́ ìtumọ̀ rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kì í ìyẹn báyìí a máa rí pakistan fọ́mà ń bẹ̀rẹ̀ nígbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ àníwọ̀nú àìsàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn ọlọ́run à ń bí ọ gbogbo òṣìṣẹ́ tó bá fún wa jẹ́ wọn fi tẹ̀ ọlọ́run. àníwọ̀nú àìsàn ní إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وهال نعم. وحال بينهما الموج فكان من المغرقين عاصما yáásímù ní àti áásímù látara ìtànfọ́mà náà ni wọ́lá in lam yaf'al ma amuru wọ́lá in lam yaf'al ma amuru obìnrin yìí wá lérí mẹ́ pé àà tọ́ọ̀bá ti ṣe tí mo ní oṣe àà tọ́ọ̀bá ti ṣe tí mo ní oṣe nǹkan ṣẹlẹ̀ هذا تهديد هذا تهديد ولئن لم يفعل ولئن لم يفعل ولئن لم يفعل ìtumọ̀ ẹni wípé ọ̀rọ̀ fẹ́ lérí lé kànú ẹ̀ẹ́nù kíw tá a bá fi Yorùbá pé báyìí lọ́dọ̀ ṣùgbọ́n nínú kí lọ́dọ̀ tí wà láyé ńlá mi yẹn fún tí lámú bá ti ṣẹ̀lẹ̀ láyín lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà níbi ní kàlẹ̀ láyín tọ́ba ti rí tí lámú bá ti tẹ̀lé àbí ahárùn nọ́fì tọ́ba tẹ̀lé lẹ́yìn tàbí àdáàtì nọ́fì tọ́ba tẹ̀lé lẹ́yìn lọ́mọ tó ń túmọ̀ sí pé ọbẹ̀ lérí lẹ́ka obìnrin ní wàhálà ńlá mi yẹn fún مريم ايه 46 او مثلا انظر عن ندوى إبراهيم عليه السلام قال قال راغب أنت عن آلهتي يا إبراهيم àwọn aráàlú ànágbà Ibrahim nígbà tí ẹbọ ti gbalé gbogbo tán tí ẹbọ ti wọ̀ wọ́n lẹ́wù ọwọ́ wọn sókòtò wọ́n ní ìwọ Ibrahim tó ọba ti bá wa ti òòṣà wa tọ́wọ̀ bá ti bá wa gbẹ́bọ̀ wa ń dá sí fún oòyò kí ni nǹkan náà. lẹ́yìn lámtàn tàhílà àrùjùmọ́nìyàn. lẹ́yìn lámtàn tàhílà àrùjùmọ́nìyàn. lẹ́yìn lámtàn tàhílà àrùjùmọ́nìyàn. wàhjúr ní màlìyà. wàhjúr ní màlìyà. ó ti lérí mẹ́rin màá lọ ẹ̀ lóko pààyàn ẹ̀ẹ́dá lé ní àná bàbá ti rí là ẹ́ tí náfúlù bá ti tẹ̀lé ní tí ń dún dáńtí ń lé nǹkan lọ́ba ti tẹ̀lé yọ ọmọ tí wọ́n ti lé ilé kan là ń sún ara àyà one sixteen ọ̀rọ̀ ìgbẹ́ngbà tí wọ́n tọ́jú nóòhùn náà àwọn àjọ nóòhùn tí wọ́n yẹ arí fún ànábì nóòhùn wọ́n lé ilé kàtí ànábì wa nóòhùn náà pẹ̀lú làyín làwọn náà lóhùn hmm. làyín wọ́n sọ pé. kọlu la ilam tantahi ya nuhu latakunanna minal mawjumin. lọ́dún sún ara ẹ̀ wá sí ti sẹ́wọ̀n wọ́n tó sọ bẹ́ẹ̀ fún àná ìwà lóòkù náà wọ́n lé rílé kàfó náà pẹ̀lú làárín náà ni kí ni wọ́n wí. kọlu la ilam tantahi ya nuhu latakunanna minal mukhrajin. bẹ́ẹ̀rẹ̀ sọ́bí àti àyà 18 àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán lọ sí Antiochia Antioch nínú báyìí nígbà tí wọ́n jíṣẹ́ tán kí wọ́n ní àhá nígbà nígbà ti là ń ná wọ́n ti lérí sí wọn kí ni wọ́n لنا عذاب أليم سورة تسليم سورة العلق آية 16 عقب عند العينة يوصل كلا كلا لئن لم ينته لنطفعا بالناصية ناصية كاذبة خاطئة obìnrin yìí ká tó máa tẹ̀síwájú ní ẹ̀kọ́ wa obìnrin yìí pé لئن لم يفعل má àmúrò hmm. tí ọba ti ṣe ní tí mò ń pa lábẹ́rẹ́ kò sí ẹni pé tí yusuf ọba ti ṣe tí mo ní kò sí èyí má àmúrò hmm. ẹni tí mo pa lábẹ́rẹ́ kò sí kí lọ́wọ́ lẹ́yìn wà lámú. ọ̀nà tó sọ́nà lórí pẹ̀lú àmúrò bíi. ẹ ẹ́ ìgbé má àmúrò kú ní tí yusuf ọba ti ṣe tí mo pa lábẹ́rẹ́ kò sí èyí tó sọ́n tó ọpa lábẹ́rẹ́ kò sí ká gbọ̀gà hmm, ẹ mọ̀ pé òun ló máa ń tún òun ní kí Yusufu tó sì yá wa náà ẹ̀ kí ló ní Yusufu àwa ìṣẹ́ ní à ọdì máa mi àbí hmm. ẹ̀dì máa mi ṣòlè hmm. mi hmm. ìgbọ́wọ́lé mi lébi ká èyí tó fẹ́ kí Yusufu ṣe yìí ó lè bàjẹ́ sí pé yóò ṣe ìlà ṣùgbọ́n kò wá lè là mọ́lẹ̀ láàrin kí lọ́pàá wà lápá. wàdá ní kàlí ṣòhùn láti ha bí ó ti gbogbo aráàlú gáà ti mọ̀ pé nǹkan fẹ́ kí Yusufu mo ṣe náà rẹ̀ ayé máa a tún ṣẹlẹ̀ ìfà. ta'muru ar-rajula al-wadi'a biz-zina. kwẹ́tà mẹ́lẹ̀mí tí obìnrin tó jẹ́ ní abí ó lè máa pa ọkùnrin tó jẹ́ sí pé bí ẹrú ni kọ́ máa pa láti ẹ̀dọ́kọ́ wá ṣe ìná òun bí bẹ́ẹ̀ yapa. yapa àtàwọn wákà àwọn ẹgbẹ́ ó ń pọ̀ máa ń di ẹrú lọ́dọ̀ rẹ̀ pé wá sí pẹ̀lú òun náà hmm. ah, àwọn àtẹlẹ lóbi ولكن الأصل ولكن الأصل من النساء في العرض دون التصريح العرض دون التصريح ṣùgbọ́n tá a bá ní kí nìkúlẹ̀ àwọn obìnrin ayé tá a máa jẹ́ ní abí ìbánu fún ìtaàbà àlàmọ́lẹ̀ wọ́n kàn máa sọ àpẹẹrẹ fún ọ ní fífi kó fún ọ ìtọ́pọ̀lọpọ̀ obìnrin ayé wọn ti yẹn hmm. ṣùgbọ́n yìí ìṣeré tí ń ṣẹlẹ̀ sí ọlágbára ju kọ́ a máa ṣe àrùn kò ní ìdíjú náà kankan hmm. ọ̀la àmọ́lẹ̀ ń tiẹ̀ hmm, bẹ́lẹ̀ ìṣe làmọ́lẹ̀ láàrin fún àlẹ́wà Yusuf àríṣọ́lá tó a máa nínú obìnrin ayé náà tó lè máa làmọ́lẹ̀ fún ọ náà ìyàwó ọlọ́lá ó lè máa lọ bá fọgànáìsà tó wà ń bẹ́ẹ̀ náà ni ìyàwó ọlọ́lá dráìfà ọ̀gá dráìfà ọkọ̀ ẹ̀ owó lè máa fi kí ni o owó lè máa fi lọ o kódà ó lè fi ọmọ fún sígínà yọ ọ̀sọ́ gan kòrókòrò bí èdè èkó ni kódà kòrókòrò ni òwò ẹ̀wò àfihàn lákòjọ I ń tẹ́lẹ̀ o hmm. gbogbo ẹ̀yìn ẹ̀ kí o ẹ̀ kí o hmm. ẹ̀ kí o náà. ọwọ́ àgbà pé láyé ìsìjà náà nìyà. láyé ìsìjà náà ní. obìnrin láyé ìsìjà náà ní. láyé ìsìjà náà ní. yusuf ọlẹ́wọ̀n ni ó láàyè oṣù jáàná ní. kò sẹ́ni kan tó lè gbà á tó lè tó lè mọ tó lè yẹ àárẹ̀ ọlọ́ni àti sáyẹn láti parí ẹ̀. láàyè oṣù jáàná ní. gbogbo ẹni tí ń lérí fún wọn náà bọ́ lẹ́wọ̀n ọlọ́run ìjẹ́ kí èròǹgbà rẹ̀ jẹ́ lórí. gbogbo ẹni tí ń lérí lẹ́ka fún ọ pé àìgbò ẹ̀wọ̀n ló ti ẹ̀rígbó bilmajhul la yóò ó lò fún ọ̀rọ̀ tó jẹ́ sí kíkọ̀ dárúkọ ẹni tí ó mú ànábì Yusuf lọ ẹ̀wọ̀n òun náà sì ni o lágbára kó bẹ̀rẹ̀ ìgbà púpọ̀ nígbà ah, ah. bá sọ ni pé laosi nana máa rán ọ lẹ́wọ̀n hmm. àwọn Yorùbá náà ni pé ẹnu mi kẹ́ẹ̀sì gbọ́ ìyàwó baálẹ̀ gẹ́gẹ́ ni ẹnu mi kẹ́ẹ̀sì gbọ́ ìyàwó baálẹ̀ lá ẹ̀yẹ ìparí ẹ̀ ẹ̀yẹ bá ti kọ́ ọ̀gá bá ní olólàjọ́ tó láàlè ní olóò ìjẹ̀sọ̀ pé jẹ́ ló parí mm, mm. obìnrin lórí ẹ̀ pé púpọ̀ ẹ̀yìn tẹ̀sí ọ̀là àmàlẹ̀ ń bí pé èmi ní o èmi ní ọlẹ́wọ̀n máa ń ọlẹ́wọ̀n pọ̀jọ́lọ́ láyé jàǹdì. láyé jàǹdì. ó jẹ́ bá wọn ọlẹ́wọ̀n àwọn dáàbẹ̀ sí ọjọ́ wọn parí pépà rẹ̀ ń bẹ̀ tí mm. ó kọ́ mi gùn ní jáde ń bẹ̀ tó mi mọ́ ọ lọ sí lọ́mọ fáwọn tó wà lẹ́wọ̀n oríṣiríṣi ni wọ́n ẹni tí wọ́n tẹ̀kọ́ ni máa rán wọn lẹ́wọ̀n gbà mí wọ́n kàn jẹ́ tó pé wọ́ọ̀kẹ́ nítorí mi bára lẹ́wọ̀n yóò sọ mí ní ẹ̀ẹ́dẹ́nu wọ́n wà wọ́ ẹnìkan bí dáná sí lọ́rùn ẹ̀lọ́ dáná sí lọ́rùn pákéjì ẹ̀ kó lè bá di èrò obìnrin yìí orí ẹ̀dùn bọ̀ ló ká sọ pé obìnrin tó wà ní ọba yìí ọpọlọ rẹ̀ fẹ́ ju ọpọlọ ọba rẹ̀ ọ̀nà yìí ti jà náà nìyàn lórí mọ̀ ìṣòro. wọ́n tún akídá yìí. àwọn tó wá lo nígbà tí máa ń kọ̀ǹfà mọ̀rọ̀ méjì síbẹ̀ alákọ̀ọ́kọ́ láàmù ẹlẹ́ẹ̀kejì náà níbo láàmù wà láà láà yóò làyú sáré ìlà tó wà bẹ̀rẹ̀ nì kì í sára fẹ́ẹ̀bù yẹn àtọ̀ wọ́n gbé wá ní láti wá fún fẹ́ẹ̀bù yẹn ní òpó pílà hmm. pé àlọ́wọ́ kan tó mímí kan ò lè ní kò lè mì ọ́ hmm, hmm. ẹni tó tún jìnnà ẹ̀wọ̀n tí a ní ìṣubọ̀ lọ ìṣòfin tó mi ò ìṣèjọ nílà ẹlẹ́ẹ̀kejì tó mú núùnì nípa àríwá nínú tẹ̀pílà nínú tá a fi wọn kápá mọ́rọ̀ ńlá yóò annahu yusuf ila sijin bi ayi wa bila tin kana e se so nbe ni pé yusuf o di ẹ̀wọ̀n gbogbo iṣẹ́ tá lè lò fún la lò fún se di ẹ̀wọ̀n أن هذه المرأة قوية التأثير في إدارة الدولة. أنت ما تقول لي obìnrin dáadáa في obìnrin wo ni ọkọ ìwà ní nílé báyìí. Èyí tí a máa mọ̀ yìí pé lára ọ̀rọ̀ tuntun tó láyé sí àná náà yìí pé gbogbo iṣẹ́ gbogbo mínísì tí ń bẹ lábẹ́ ìjọba ọkọ mi gbogbo ẹ̀ lágbára mi lágbára mi ká. Ah, ah, ah, wọ́n yà ní bẹ́ẹ̀. kí èèyàn tó lẹ́wọ̀n wọ́n sọ wọ́n fi ẹ̀sùn kan hmm. àwọn mínísì tí fẹ̀sùn kan yẹn wọ́n fẹ̀sùn kan àwọn hmm. ọlọ́pàá abẹ́ mi lọ́wọ́ àwọn elétò ẹ̀wọ̀n abẹ́ mi lọ́wọ́ èyí hmm. tí apá mi ká gbogbo gbogbo mínísì tí ń lábẹ́ ọkọ mi ó ń túmọ̀ sí gbóbìnrin yìí agbára rẹ̀ pọ̀ nínú ìjọba حتى صرح بما قد لا يملك التصريح به الملوك العظام. انت فدادي àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí gan ni wọ́n lè mọ́ nígbà láti fọ́ bẹ́ẹ̀ sí à níta bá tó tẹ̀lọ́ àbọ̀ tí wọ́n ń kọ́ tó ní àbá nílẹ̀ nǹkan tó ní oṣù wa lọ ẹ̀rọ ọmọ bàbá fún ojú ọmọ sí àwọn obìnrin yìí kò jẹ́ obìnrin ọ̀sọ̀ sí ẹni ó sì ń bá ti ẹ̀rọ náà. máa ń ta kí ni hùnà. nínú àwọn ìtumọ̀ pé a ń kọ̀ǹpá mọ̀rọ̀ láàrin ẹgbẹ́ bá a sọ fún wa pé nǹkan méjì náà ti kọ̀ǹpá mọ̀rọ̀ láàrin wọ́n ti láàm àti nínú wọn ti kọ̀ǹpá wọn. nínú àwọn ìtumọ̀ rẹ̀ táwọn àríbi ni pé a nà á. tùrùsínú mu ilé afẹ́jìlẹ mọ́àbàdì. mọ́àbàdì. a mọ̀ pé kẹ́mà nílò ẹ̀wọ̀n àwọn olóbìnrin fẹ́ràn àná ni olóṣù mẹ́ta ni olóṣù kan lọ́dún kan ni àbí ọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ yìí ó fi yá sí ẹ̀wọ̀n gbé e lọ́fẹ́ ránṣẹ́ ẹ̀rẹ́ ẹni hmm. hmm. pé náà ní kí hmm. ní kí ni ẹ̀wọ̀n tí ìfẹ́ náà tó wọ̀ ń bá àwọn ọ̀sán sí ẹ̀wọ̀n ìgbé lọ́fẹ́ rẹ̀ kó láti wá mú túmọ̀ rẹ̀ jáde látara gbólóhùn tó yí jáde tó la yóò sì jà náà nì. náà لا يرتاح بدون أن الملك أن الملك لا يرتاح بدون التأديب ọ̀rọ̀ tó kàn yín sọ pé la yóò jà náà yọ lẹ́wọ̀n ní orí àti ẹ̀wọ̀n ń bẹ lábẹ́ ìjọba wọn hmm. àwa ń sọ fún gbogbo ẹ̀yin aláṣẹ ìlú àbáláṣẹ àbí kan tó wà tí ọba tí eh, discipline bẹ ẹlẹ́mọ̀ tí ọlá yẹn ti pè nìyẹn. Hmm. Eh, wà ní wasaili ta'dib. wà ní wasaili ta'dib an-naji fi islam ta'sir as nínú àwọn irinṣẹ́ tá a fi máa discipline yẹn náà ṣẹ̀dá islam orí àná ká ní ẹ̀wọ̀n hmm. tá a máa ju àwọn wàhíyà mọ́ bẹ́ẹ̀. wàhíyà mọ́ bẹ́ẹ̀ ló habs al-mukhalifin. èyí eh, tá a máa ju àwọn arúfin kíkí kóló ẹ̀jù síbẹ̀ àwọn yorùbá náà ló ti ti eh, kó ọba kó ti kó ọba yẹn tí wọ́n ti wọ́n ti ti kiri kiri eh, wọ́n ti wọ́n ti wọ́n ti fi eh, wọ́n ti sokun ọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún hmm. ẹ̀wọ̀n nínú sẹ́dá ìsìlámù agbọ́dọ̀ wà. Ah, nínú àwọn ah, àfojúsùn a lè máa jùmọ̀ síbẹ̀ wọn ni máa ba aráàlú ní ọkàn wọ́n ti dúró. látọkùnú aládàwọ̀dà. kálọ̀ mà pé ẹ̀wọ̀n gbọ́dọ̀ wà lẹ́kùn kan náà àti wọnú alukùránì sùn kíra ńlá ni o gbogbo rẹ̀ ẹ̀wọ̀n ní kùránì ti ṣàlàyé láàrin níbi ẹlọ́mà pé ẹ̀wọ̀n gbọ́dọ̀ wà lẹ́kùn kan náà kàtígórì bá kàtígórì torí àwọn arúfin ní kan àwọn arúfin náà síra wọn hmm. ẹlòmíràn arúfin òfin ah, ẹlòmíràn fún tó níwọ̀n àbàlì àwọ̀dọ̀ wá ṣe ẹ̀wọ̀n ní bákan náà. lìyànà sùjà náà láìsọ̀ jẹrì má súnmọ́ aláàdé máa pín wáhìlì. bẹ́ẹ̀ni torí bá wọn tán rúfin náà kì í tó bákan náà lọ náà. àṣìjìn. wọ́n ní kí náà kò ní ṣíjìnù àṣìjìnù ní èdè lárúbáwá a lè pé àṣìjìnù àṣìjìnù àṣìjìnù tá a bá ní ṣíjìnù ààyè ibi tí wọ́n ju arúfin sí nìyẹn hmm. tá a bá ní àṣìjìnù ò ní bí wọ́n ṣe ń ju arúfin sí ìlú ẹ̀wọ̀n. Hmm. نعم لو جابت آية القرآن يقول لك أن قال رب السجن أحب إلي مما يدعونني إليه ولا عليك يا رب السجن قال رب السجن أحب إلي مما يدعونني إليه بالكسر على الموضع وبالفتح على المصدر وأما السجن وأما السجن في اصطلاح الفقهاء إذا في الميم وجانو سريع هنا نحب حبس في مكان مخصوص عن طريق الصلفة القائمة هنا نحب وين كفو لا أنا كتابة في الدوم أفي في الجنات في الدوم في كتير تيارو بوز نكون مه ثم أنا كني دعس ìjọba ní òbí jẹni ní ọjọ́ ẹ̀rìn gbogbo jáǹkù lẹ́wọ̀n ní òṣèré islam ní ìlú ìjọba ọ̀rọ̀ lẹ́wọ̀n ìdè lówó kan wá dé wọ́n ní kọ́mpínì ńlá tó tó bí ìṣẹ́jú mẹ́lá bẹ̀rẹ̀ tó bí two thousand star àwọn ẹni tí ilé iṣẹ́ bá ti tó bá ń yẹ àwọn àwọn ará àbẹ̀ ọmọ arúfin hmm. àwọn arúfin láàrin wọn wọ́n wá sọ pé òun náà establish prison ẹ̀wọ̀n ní abẹ́ ìjọba tòun náà a ò lè bá òkú sí i ẹni tí máa ń ṣe tí máa ń mójútó ẹ̀wọ̀n tí máa ń dẹ́ ẹ̀wọ̀n alẹ́ òun náà ní gọ́ọ̀mẹ̀ntì hmm. aláṣẹ nínú ìṣẹ̀lẹ̀ àti láwọn làǹtọ̀ yìí ah. lẹ́tìmọ̀ sí ẹ̀wà ń bẹ nínú òfin Islam ẹ̀wọ̀n rí nínú àwọn kẹta àmà nínú ẹ̀wọ̀n tá a tún máa mọ̀ sí ẹ̀wọ̀n lẹ̀wọ̀n ń jẹ́ òun náà ni ìhàkọ́tùn mọ̀. ìhàkọ́tùn mọ̀ yóò ní alẹ́ tasọ́rọ̀ fún mi. àà jẹ́ kí ẹni tó bá wà lẹ́wọ̀n kó lè ṣe ń tó wù. Hmm. ara tá a tún mọ̀ sí ẹ̀wọ̀n ni. ẹ má sọ fún ọ pé ọ̀wà ń bì kan. ẹ̀wọ̀n omi ní kíkọ́ lọ sí kìnnì kan eh, prison. wọ́n lè ṣe ẹ̀sẹ̀wọ̀n sínú ilé rẹ̀. Hmm, hmm. Eh, ẹ̀wọ̀n pé má jáde. ẹ̀wọ̀n náà nílé inú ilé ẹjọ́ wa náà o láàrin ọdún mẹ́ta àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni so ìgbà ní máa wà tó lẹ́sí ẹ̀wọ̀n ó mú yẹn nílé ẹ̀ lọ́jà ayé rẹ̀ hmm. èyí ẹ̀mú jáde lọ ni pé nínú àwọn máa fi wà òun náà ni tó yẹn ọ̀gbọ́n ọ̀gbọ́n fún yẹn wá ní. ẹ̀wọ̀n ní kí ẹ̀wọ̀n wà lẹ́wọ̀n ìwọ́n torí tí wọ́n fọ́n yúnífọ́ọ̀mù wọ́n lè ti fọ́n yúnífọ́ọ̀mù ọdún ọ̀pọ̀ jẹun yẹpẹrẹ náà kò sí ẹ̀sọ̀ láàrin ọlọ́lá àti tálíkà yúnífọ́ọ̀mù tó fọ́n ó sì lè mẹ́jọ tuntun gan ó yẹ pé nǹkan ti lò lójú ya ni ìwọ́n ọ̀dọ́ ìwọ́n máa fọ́ nǹkan ìwọ́n lọ́mọ fọ́sọ fún ààrẹ ní ẹ̀wọ̀n ìwọ́n lọ́mọ dáná fún ààrẹ ní ẹ̀wọ̀n hmm èyí tí kọ́ wọ́n yẹ̀ yé ìyàwó àmẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kẹta náà ni mọ́nì ọ̀hún. mọ́nì ọ̀hún mi mú kọ́lá tó fi àkọ́rí mọ̀kànlá tó sọ mọ́tòlá kan. àwọn èèyàn jẹ́ kó fúri láti máa mí ìbáwọn èèyàn kò ní lọ ọjà ẹlẹ́wọ̀n ní lọ ra nǹkan lọ́jà ẹlẹ́wọ̀n ní lọ báńkì tó bá ti wà lẹ́wọ̀n àwọn hmm. òní jẹ́ káwọn àlejò aráàlú ẹ̀ wọ́n máa wá wá òsìlébà fún ọ̀fẹ́ títí di òbí òun wọ́n jẹ́ kí kọ́lọ̀ ìjẹ́ǹkò ní àríwá àkídín àríwá àkídín ẹ̀wọ̀n wá pólísì nípasẹ̀ ìgbà táwọn èèyàn ń lò nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n pẹ́kí méjì ẹ̀wọ̀n gbére àti ẹ̀wọ̀n tó jẹ́ sí kìí ṣe ẹ̀wọ̀n gbére. Nàám, òrùdù wa. Òrùdù wa máa dá sí wo ẹ̀wọ̀n gangan, ọlọ́run à ń bẹ̀ ọ́, mọ́jà wọ̀n ti wà wá. Mọ́jà wọ́n fẹ́ wọn lọ wá. Gbogbo olólùfẹ́ ti ń gbọ́ wa náà pẹ̀lú ògùn ọlọ́run, ọlọ́run lè jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọwọ́ àánú àlùkọ̀ọ́hán àti àwọn akẹ́kọ̀ọ́ kan tó jẹ mọ́ ìpìlẹ̀ gbólóhùn àti ìdínà sábà wò á rí bí àyè mẹ́sàn-án nínú àlùkọ̀ọ́hán gbólóhùn kí ni mo pè àti ìdínà àti àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ gángan sábà wò á rí bí mẹ́sàn-án nínú àlùkọ̀ọ́hán méje ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nu sóràtú yòòsì méje ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nu sóràtú yòòsì á máa rí ní àyà 33. Ayah 33. Atumarin ayah 36. Ayah 36. Amarin ayah 39. Ayah 39. Amarin ayah 41. Ayah 41. Amarin ayah 42. Ayah 42. Atumarin ayah 100. Ayah 100. So, àyíká mẹ́rọ̀ tí ó ti tẹ̀lé di ní àtijọ́ wáyé nínú àwọn àyè mẹ́fẹ̀ẹ́fà sí àtọ̀. Èyí tí àwọn àánú ayàtà wà yìí, ayàtà tẹ̀lé ayàtà 33, gbólóhùn sí jìnnà wà mẹ́rin. Eh, a máa gbé ọ́rà rọ́bì síjìnà àhábò ìrẹ́yẹ mímọ̀ ẹ̀dẹ̀rún ní ìyẹn Qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. أيوة يا لكم أيوة يا لكم àyà ẹlẹ́ẹ̀kẹta ní thirty nine hmm. àyà ẹlẹ́ẹ̀kẹrin ní forty one hmm. ẹlẹ́ẹ̀karùn ní forty two hmm. ẹlẹ́ẹ̀kẹfà ní one twenty wálẹ̀ kejì wà òun náà ní àyà wà nínú ẹ̀yìn máa da àtìsíjú náà wà mẹ́ ọ ní làyé sí àná ní ìyàwó aláya tó wọ́n ní àwọn mìíràn sọ́ọ̀rì ليسجنن وليكونا من الصابرين eh, méjì òkú wa wà ìyẹn tó jẹ mọ́ sí nínú eh, méjì òkú wà nínú sóràbùn mọ̀kànlélẹ́yìn àyàkéjì àti àyàkẹjọ ṣùgbọ́n bọ́ bí wọ́n ṣe kọ́ mbẹ̀ kìí ṣe níkọ̀ kíjìnì ni wọ́n kọ́ láàrin ó jọ lọ́wọ́ bá sọ pé kálá ìrìn àti ìta bá ń kò járe láti rí sí i. كلا إن كتاب الفجار لفي سجين wọ́n lè àwọn ẹni ìsì jíì bó ṣe ìyájú pé ó ń gba kọ ààrẹ ti jíì ní ilẹ̀ ẹ̀ kìí ṣe pé ẹ̀wọ̀n dandan ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lára rẹ̀ náà ọmọ hmm. àdéhùn ọkà máa ṣe وما أدراك ما سجين الله ما جاء ما هو ما جاء آمين وما أدراك ما سجين lórí òfin yé ọtọ ọfẹ mọ sí máa ń sì júnù ní ọlọmọdé àmọ sì júnù sí. àmín. náà ń bá ní níparí ayé wa sọ pé nígbà tí obìnrin yìí pé ni ó wà ní wàhálà kú náà ń rìn náà ولا يكون من الصاغرين onye ní yusuf ọ wà ní ẹni ilẹ̀ yẹ ẹni ilẹ̀ táìsí ẹni ojide tọ́ba ti lẹ̀ ẹ̀wọ̀n mà fún ó ti dẹni yẹpẹrẹ hmm. tọ́ba ti lẹ̀ ẹ̀wọ̀n kò ní ìlara ti ẹ̀wọ̀n ọ a ah, ah, ah, ni. bàbá rẹ̀ tẹ̀sẹ̀ ó tẹ̀sẹ̀ ó ti ń bẹ̀lẹ̀ wọn ń bẹ̀lẹ̀ wọn ni. bàbá rẹ̀ ti kú náà wọ́n wá ní obìnrin yìí ní gbogbo ẹnikẹ́ni ó ní kí yusuf bá ti lọ sẹ́wọ̀n báyìí o ó ti máa fojú ẹni yẹ̀yẹ́ nù hmm. wàláyà kú náà hmm. wàláyà kú náà bá a ti rí nù hmm. ṣùgbọ́n ìpìlẹ̀ ni wàláyà kú náà náà náà ní bẹ́ẹ̀ ẹni pé nínú ìgbẹ́mẹ̀ ni nínú tàùkì ìbìsàn àfífà náà ṣùgbọ́n ọjọ́ tí pé bá a ti ń kọ kùrán wọ́n yàtọ̀ sí bá a ṣe ń kọ ọ̀rọ̀ lásán hmm. ìdí nìyẹn tó fẹ́ sí wà láyà gbó nám nám nám lè tẹ̀lé orí ìpínlẹ̀ láàkọ́ tó bá yẹ kọ́rọ̀ làtàn afẹ́ kọ ni wà láyà gbó nání ìpínlẹ̀ láàkọ́ hmm. wà láyà gbó nání hmm. ṣùgbọ́n nínú Kùránì wà láyà gbó nám nám àáfọ̀ ní gómìnà àárùn tó sì láti mọ̀ pé tẹ̀lé orí ìpínlẹ̀ ọwà ń bẹ̀ wọ́n ولكنه في الأصل نون ولا يكون ولا يكون إنه توجدنا القرآن يعني لا نسفع عن لا نسفع عن لا نسفع عن يقول لا نسفع عن نون ثم هو يكذب ما تقانون أنا سورة العلق ربك كلا كلا لئن لم ينتهي لنسفعا بالناصية كلا لئن لم ينتهي لنسفعا بالناصية لنسفعا lànàṣfàá mi nàṣíyà. ìtumọ̀ ẹni ẹ̀rí kí lànàṣfàá mi àti wàláyà tó ná ọ̀dọ̀rà ayé níta fi ń rárọ̀ kúrán náà nìyẹn láti máa rí ibi tí lónà tàwọn kí ìdè kàfífà tó ti di pé wọ́n kọ́ nípa àlìfù tó wá di tẹnu ní ìnù padà àyè níta àwọn àyè méjì dájú máa ní alùkùránì náà ló ní. àwọn àwo ayé tó wá parí pé wà láyà tó náà nínú sọọbì ní jámù sọọbì. jámù sọọbì. sọọbì rúgùn náà ní àwọn ẹni yẹ̀yẹ́ nílẹ̀ àwọn àjò ní ẹni àbùkù àwọn àwọn tí wọn ò rásọ wọn kò nǹkan gidi àwọn ò déèyàn hmm. àwọn náà kò ní sọ́ọ̀bì rú ẹ̀ mú fúra bẹ́ẹ̀ ní sọ́ọ̀bì rú wọ́n wà nínú sọ̀gá. wọ́n wà nínú sọ̀gá ìfipákì sọ́ọ̀rì. àwọn sọ̀gá rí lóru yóò fi di nínú sìgá. wọ́n wà lónìí. wọ́n wà lónìí. òun náà hmm. ní káyọ̀ ẹ̀yẹ nǹkan. amabilkasi fàwọn jáàmù sọ́ọ̀bì rẹ̀. abáni sìgá sìgá ọ̀rùn yọ máa jẹ́ plural fún àtìsọ̀bíyù hmm. ọmọ kékeré náà ń pè ní sọ̀bíyù tábà ti ní sìgá ọ̀rùn àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ nù mọ́tọ́ láti ní àsọ̀gárù yẹ̀yẹ́ àbùkù ẹ̀tẹ́ náà ní kò ní sọ̀gárù ọlọ́mọdé sọ̀gárù. àmín. andami lawal mi sigi asọ̀gárù wa zulu. bẹ́ẹ̀ tí a bá ti wẹ̀ wọ̀n yóò dẹni yẹ̀yẹ́ o. nínú hmm. sọ́ọ̀gìrì náà fárọ̀kọ̀tì. fárọ̀kọ̀tì mura abdul aziz bẹ́ẹ̀ni sigi wa bẹ́ẹ̀ni sọ̀gárù bilimu akidat wàlímàdà. tá a bá wòye sí ọ̀rọ̀ tó lọ́ọ́ yìí kan pé làyé fi àná nínú mọ̀ wá débi sọ́gbìn sọ̀gárù ní wàláyà tó náà

ó fi ẹ̀wọ̀n tí Yusuf wọn lọ obìnrin lẹ̀ pọ̀ hmm. pẹ̀lú gbóná nìkan tẹ̀síyà lólò. ọwọ́ agbẹ̀rẹ̀lẹ̀ díẹ̀ e ń yíṣùfọ́ díẹ̀ ní ààbò kí yẹn lẹ́nu ha. lẹ́nu ha kọ́ọ́dúrọ̀ sọ aláìdíkọ́lì ìsìgìnà. wọ́n ní tọ́pà tó fi lọ́wọ́ nínú pé ó ti parí fáìlì ànábì ah, pàdé ah. sí ẹ̀wọ̀n tó fi sọ pé mm-hmm. wọ́n láti bí yusuf bá ti ń bí èsì lẹ́wọ̀n ní oṣù òpin tẹ́ni ẹ̀yẹ ni àbí ẹni àbùkù ní ẹ̀yẹ wàlídà. استعملت الثقيلة في السجن والخفيفة في الصغار. báyìí bẹ́ẹ̀ bó ti lẹ́nu ní àwọn àwọn tí ó ṣàlàyé fún wa nípa ẹ̀rẹ́ ṣe ọlọ́run bá sọ fún wa láyé kó náà nínú sọ bíbí. wọ́n láyé kó náà nínú sọ na ẹja awùsọ bíbí náà náà lọ kọ án ẹ̀yin olùgbọ́ mi alákùnrin ajá bá wa lọ ọlọ́run bá sọ̀rọ̀ gbàtí ń sọ̀rọ̀ anájúwa musa àìyí sọ̀dáṣọ̀ ọ̀sọ̀dá ọlọ́run ní wa áwùháyínà ìlà musa an alqi aṣọ wa áwùháyínà ìlà musa an alqi aṣọ fa'idá ìyà tàlùkọ́ fún máa yá kíkù ọlọ́run musa ju ọ̀pá rẹ̀ sílẹ̀ kọ́ máa gbé gbogbo nǹkan táwọn ti pẹ̀tù kalẹ̀ kọ́ máa gbé mi kálókálókálókálókálókọ́ máa gbé mi sì máa hàn lára rẹ̀ tó ń gbé ní ẹ̀bá gbé nǹkan nǹkan bí ọmọ tara ọ̀pá kan wá kó gbogbo nǹkan mẹ́ta kò sì yí padà lórí rẹ̀ tóbi ẹgbẹ́ rẹ̀ tóbi ọ̀dà wà tó wà náà rẹ̀ hàn kọ́wọ́ pa. ọwọ́ pa alhaku àbápọ̀lá máa káánù ya'malu. òdodo wa hàn. ìrọwà pòórá. Fàbùrìbù múlá ní kàwà ń kọ́lá ụmụ sọ́bìrì. Gbogbo àwọn òfìfẹ́ ẹjọ́ náà wọ́n ń kọ́lá padà ní àbùkù lẹ́ni yẹ̀yẹ́. Sọ́bìrì náà. Sọ́wọ́n tó làárọ̀ ayà tẹ́tìn, olùgbọ́ mi tún ọba قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها sọ̀kalẹ̀ wálẹ̀ èrò lẹ̀ níwọ̀n èyí tí ó ìwọ ìtọ́ọ̀nù oríkẹ́ èrò àwọn tọ́wọ́ wà lókè ìgbéga àwọn tọ́wọ́ wà lókè ìgbàmà ń èyí yarí dèmi ọlọ́run ọba òtù yarí

ẹlẹ́ẹ̀kejì èmi náà sọ ọ́nà ìyé màjúlóró rẹ̀ ní sọ́ọ̀tù táwọ́bà àátún bá bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tí màhálì rọ́pìn rẹ̀ wà ọmọrin ọmọrin àwọn ọ̀pọ̀ àwọn amúrin láti ṣe ọrụ ọrụ ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى حتى يعطوا الجزية عن يد وهم صاغرون وهم صاغرون وهم صاغرون àwọn tọ̀gá àwòrán àrùn yẹ̀yẹ́ ní ààbò àwọn tètè ẹni yẹ̀yẹ́ náà ní ọjọ́ ìbẹ̀rẹ̀ wọ́n sì máa kàwùsù láyé àtẹ́ǹkì àmà lábìrì náà wílẹ̀ àyà 37 ẹ̀sùn bá ń bẹ̀ náà pé sọ́ọ́ yìí rúnà sí mọ̀hálẹ̀ rọ́fìn náà lọ ọlọ́wọ́ bá sọ pé ìròjẹ́ ìlẹ́yìn بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون ولنخرجنهم منها أذلة وهم صاغرون ولنخرجنهم منها أذلة وهم صاغرون

بما كانوا يمكرون سيصيب الذين أجرموا صغار سيصيب الذين أجرموا صغار ọlọ́run ní ìyá yẹpẹrẹ ìyá yẹpẹrẹ àbùkù ẹ̀tẹ́ yọ́ máa jẹ́ tàwọn àwọn arúfin àwọn tí wọ́n gbàtọ́ lọ́wọ́ ọba lọ́dọ̀ ta ti wá wá. sọ̀gọ́rùn ní ìdánlọ́. wàhálà ààbùn ṣẹ́bí. وعذاب شديد بما كانوا يمكرون Yorùbá alápọ̀lé ní bá fi parí ọjọ́kọ̀ òkè ní هذا القول هذا القول هل قالته أمام يوسف ọ̀rọ̀ tí obìnrin yìí sọ nínú ààyà tó قالت فذلكن الذي لمتنني فيه ó lé ní ẹlẹ́ẹ̀kejì. wàlàkọ̀dé rọ́wà tùmú àìnàfsí fàtàṣọ. ẹlẹ́ẹ̀kẹta. wàlà ìlàmúyà fàlmà àmúrù láyé jàdánà wàlà yakúnà mìíràn sọ́ọ̀rì. ọ̀rọ̀ ńlá mẹ́ta ìta tó bìnrin yìí sọ yìí níbo ló sọ ẹ mọ̀ pé yusufu wà ń ọ̀rẹ́ mà tí yusufu jáde láwọn obìnrin wọn gbéra wọn lọ́wọ́. ṣé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí sọ kọ́mẹ̀ntì ẹ̀ lẹ́yìn tó obìnrin ti fọ̀ ọ̀pẹ gbéra wọn lọ́wọ́ tẹ̀ tí yusufu sì ké sílẹ̀ ní ọ̀padà sí inú ilé. ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí sọ bó o ló ti sọ ṣé yusufu wà ń àbí yusufu sì bẹ̀ ààrẹ ìṣọ̀rọ̀ الجواب يحتمل أنه بعد خروج يوسف على الإن وتحقق لامرأة العزيز مراده أدخلت يوسف ثم قالت هذه المقولة للنسوة. أو في lẹ́gbà tí obìnrin ti àti ìfòròǹgbà rẹ̀ àwọn obìnrin ti tọwọ́ wọn bọ́ sọ̀rọ̀ wọ́n ti kíra wọn lọ́wọ́ báyìí àwọn náà ti jọyìn gúrùpù báyìí wọ́n ti wọ ẹgbẹ́ tí wọ́n ti wọ ẹgbẹ́ mẹ́rin nígbà tí wọ́n ti wọ ẹgbẹ́ tí wọ́n ti di nǹkan kan náà tán nígbà tó ṣẹlẹ̀ báyìí tí wọ́n ní ọ̀rọ̀ yìí ó ṣe ti fẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ o ìyá ìwà sọ pé ohun tí mo fẹ́ ṣe mo ti rí jù hmm. ní ṣe ní bọ́ọ̀nù olé bọ́ọ̀nù olé ń jẹ́ ẹ̀ wọ́n tó máa rántí mọ́ ẹ̀ lójú hmm. mi nìkan mo fẹ́ máa wọ̀ ọ́ ẹ̀ owú nìyẹn hmm, wọ́n ní wọ́n ní ó ṣe é ṣe kọjá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí alámùtárọ̀ ha. alámùtárọ̀ ha sá àmàlà bàbá ìrọ̀lọ́ kọ́ọ̀lù. ẹni tó bá wo inú ọ̀rọ̀ tó bìnrin yìí sọ dọ̀míìrù dọ̀míìrù àwọn pronoun tó ló tó mẹ́fà ó jẹ́ sí pé pronoun yẹn túmọ̀ sí pé yusuf ò sí ń bẹ̀ ẹ̀ẹ́dá wo ta lákọ̀ọ́kọ́ rọ́w راودته راودته عن نفسه عن نفسه هو من nọ́ọ̀sì yìí náà lẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tẹ́ni ọ̀sánsọ́mọ̀ kìí ṣe mọ̀hátọ́bù ní ẹ̀gọ́ ìbò ni wọ́là ìlàmú yẹ fàáyé lólò ń bẹ̀rẹ̀ náà bákan má àmúrò má àmúrò ẹ̀ka tó nù rẹ̀ láyé jà nánà wàlá yàkúnà ẹ̀mọ́gbọ̀n nǹkan tá a dàbí mẹ́fà méje ọwọ́ fi ń yé wa yí pé ó ti ní kí yíkú bọ̀ bọ́ sí yẹ̀wò Hmm. oníjú bọ́ yẹ̀wù padà hmm. bọ́ọ̀nù ilé padà eh, and then eh, bí ọba wíbẹ̀ náà ó ti fi yusuf láti lọ sí inú olóde wọ̀yùsítàmàl anna yusuf àmàzára bá fi yà máa hùn eh, ó ti ti ká sọ pé yusuf mọ̀ tó ń bẹ̀ náà hmm. torí pé jìnnìjìnnì ọ̀gá rẹ̀ ọ máa mú pé máa mọ̀ sísọ pé kí n máa wọnú lọ kí kúkú dúró náà ni àwọn náà wọn ní ó kúrò jà lẹ́yìn náà bí ọba sì kò fi wọlé lẹ́yìn pé ó tó náà ní ó pàdé olùkúrúdì náà ni àjùwà hmm. ẹni pé ó ti sọ́kọ́ yẹ́ pé orí okúrúdì náà ni Yusuf ti wà kọ̀ wọlé mọ́ hmm. ṣùgbọ́n báwo wá lóbìnrin tí wá ń lo dọ̀míìrù pronoun tí túmọ̀ sí pé kì í ṣe ẹni tó péjì ní bá sọ̀rọ̀ wà ìnàmá. wà ìnàmá fọ́ọ̀tọ̀ bá ti ní ṣúwà wọ́n rí wọn aná rọ́ọ̀ bí bàbá àríhà. wọ́n ní ìdáàbò túmọ̀ eléyìí ni pé ó ṣe é ṣe kọjá sí pé ọwọ́ apá Yusuf ti tẹ́gbẹ̀ta pé ọmọ burúkú ọmọ òfò tí mo ní kó ṣe é èjú yọ wá sí tí ọ̀dáhùn hmm. ọkàn nìgbìlẹ̀ tẹ́tẹ́ bẹ̀ kan hmm. ọ wá àwọn àlejò àwọn bá wọn ó ṣeé ṣe kọjá pé bẹ́ẹ̀ náà lọ hmm. ṣùgbọ́n tá a bá ní àwòye ti dáadáa èwo ló súnmọ́ dòdò ìgbìmọ̀ wà náà rọ. anna ihtimal al-awwal huwa al-azhar. ìpè ní kí yusuf wọlé lọ náà ló súnmọ́ jùlọ ẹnìkan ò lè fi gbogbo ẹni sọ pé bó ṣe rí nù ọ̀nà ṣùgbọ́n àti tọ̀wọ́n àti ìsàlẹ̀ sábà pé ọ ìsọkúsọ níjọ́ náà hmm. lè fi ń túmọ̀ sí pé bó nù ayé àlùkò à ń ta kílẹ̀ nù ọlọ́wọ́n bá sọ pé. ọ̀la ti fàdá ní kùnà lẹ́bi ló ń tún náni fi ولقد عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره لا يسجنن ولا يكون من الصاغرين lọ́rọ̀ fọ̀rọ̀ wá rí báyìí ní ìsìn ẹ̀kọ́ tọ̀lá náà yìí tí Yusuf gbà fún wọn lẹ́wọ̀n náà àbí wọn mú tú láàṣì hmm. tó ń lọ́mọ náà fẹ́ pé wọ́n lẹ́wọ̀n tí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí sọ nígbà tí abáni Yusuf ò sí níbẹ̀ tó ti wọlé lọ tó bẹ̀rẹ̀ yìí wá lọ gbọ́rọ̀ fún fún wọn padà náà lé pé Yusuf ìtọ́kànlẹ̀ pé sí ẹ̀wọ̀n àbáwọn oníṣẹ́ ní dá wọn lóhùn nígbà tí wọ́n sọ fún wípé ẹ̀wọ̀n ni ọ̀rọ̀ ilé ìwé ti ẹ̀kọ́ ti ọ̀la ọlọ́mọdé ààrẹ wọn jù ọ̀pọ̀ gbogbo ẹni tó wà lẹ́wọ̀n lọ́ba àmú ọ̀jẹ̀ àwọn àlejò ọlọ́run tí wọ́n lọ sẹ́wọ̀n wọ̀nyí a wajen annabi wa yusuf àti bára wọn bẹ̀ bíbára ẹni bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lẹ́wọ̀n tó bá jẹ́ ọba rẹ̀ ń bẹ̀ mọ́fà bẹ́ẹ̀ kà wá ọ̀rọ̀ sọ nǹkan dára ara iṣẹ́ a gbà tí ó sọ wá dérò ẹ̀ àgbà ọlọ́run ẹlòmíà máa bímọ tí ó sì tara ọmọ tó bí ó tẹ̀rù níyàwó ìyàwó náà ní sábàbí ilẹ̀ wọn ọlọ́mọdé tó gbogbo sábàbí máa ń wòyàn dẹ́wọ̀n ọlọ́mọdé àdílẹ̀ ní ọ̀sán kọ̀ọ̀tán kò ẹni tó bá olúwa mi ló ń fún ọlọ́run dákun máa pa aláyé mọ́lẹ̀ ìdílé dọ́ọ̀tọ̀ kó máa dá oró. olúwa mi kì í ṣayọ̀ kan ẹni tó bá olúwa mi ló ń fún ọlọ́run dákun máa pa aláyé mọ́lẹ̀ ìdílé dọ́ọ̀tọ̀ kó máa dá oró. ìmọ̀lẹ̀ olúwa mi kì í ṣayọ̀ kan ẹni tó bá olúwa mi ló ń fún ọlọ́run dákun má pa aná ìmọ̀lẹ̀ ìdílé dọ́ọ̀tọ̀ kó má dàwòrò. ìmọ̀lẹ̀ olúwa mi kì í ṣe ọ̀kan ẹni tó bá olúwa mi ló ń fún ọlọ́run dákun má pa aná ìmọ̀lẹ̀ ìdílé dọ́ọ̀tọ̀ kó má dàwòrò.